أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو فالله ọlọ́run bá tí ó tún kádàrá wípé a máa tẹ nínú àwọn tí ó máa ṣẹ́kù lórí ilẹ̀ ọlọ́run bá lẹ́ni tí ó máa ṣẹ̀ ní àlàáfíà òun náà ni ọlọ́run bá tí a dúpẹ́ fún ọlọ́run bá tí ó wá parí orin náà pẹ̀lú wípé a máa ṣẹ́kù lórí ìsìlámù ọlọ́run bá lórí ẹ̀sìn tọ́lọ̀mọba àdékẹ́lá yọrọ sí tọ́lọ̀mọba àdékẹ́lá fẹ́ràn gbà wọn náà bí ọlọ́mọba àdígbẹ́kọ̀ ọlọ́mọba lórí àwọn orin wọ̀nyí a jẹ́rí pé kò sí ẹ̀dẹ́ kẹta tó tọ́ láti máa fún níjọsìn ẹ̀yàkí ọlọ́mọba nìkan a Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́mọba ní عليك يا لامبا أسير إلى الله وما كان محمد صلى الله عليه وسلم أتعرى جهنم عن الصحابة أسيبك كل يوم النبي صلى الله عليه وسلم تسير إلى القيامة àlàyé tí a bá lọ onílì tẹ̀síru suratul Kahf ìtumọ̀ suratul Kahf onílì a ń bá àlàyé ẹ̀lọ àti bá àlàyé sóra náà bí áyà ẹlẹ́gbẹ̀tàdé ní àádọ́ta áyà ẹlẹ́gbẹ̀tàdé ní àádọ́ta bá 47 òun náà ni a bá àlàyé áyà yẹ̀lẹ́ ibi tí ọlọ́run bá nípa láti sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó tóbi àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹsọ́gbìn ilé tí ó ṣẹlẹ̀ síwájú kí ọlọ́run bá lè kílá tó mọ́ gbé àwọn èèyàn ilé lọ́jọ́ ìpínlẹ̀ kìyàmà lẹ́yìn bá tọ́lọ́run bá ti kílá sálàyé àwọn ṣẹlẹ̀ ìtàn ọlọ́run bá wájú kó wẹ́ pé wàṣàṣọ́ sí ojú kan lọ́jọ́ gbogbo kìyàmà òun náà ni al-hashr ذلك حشر علينا يسير ọlọ́wọ́ bá ní ìkójọ papọ̀ yìí kíkó àwọn èèyàn jọ yìí ọlọ́wọ́ bá ní ìtàtùrọ̀ fáwọn ọlọ́wọ́ bá ní láti ṣe bẹ́ẹ̀ tó tí pàwà náà ọlọ́wọ́ bá dáwà wàlàmtàkù ṣe'à nígbà tó tí ma jẹ́ kankan lẹ́yìn ẹ̀ ọlọ́wọ́ bá ní kẹlawa mú wa máa bẹ lẹ́yìn ẹ̀ ọlọ́wọ́ bá ní kẹlẹ́ mú wa máa bẹ má nígbà tó yá ọlọ́wọ́ bá ní kẹlẹ́ mú wa máa bẹ wà fi ha nù ìdòkù ọlọ́wọ́ bá nínú yẹ̀pẹ̀ náà ládàáyé padà sí wà mí ha nù oríjúkù ọlọ́wọ́ nínú yẹ̀pẹ̀ náà láti ti gbé ìdè sáàrọ̀tà tó ní ìgbà míì tí sì ọjọ́ wọ́n ní kò bá làkáyì àwọn wọ́n ní ìrọ̀rùn nínú làkáyì àwọn kásọ pé tẹ́yẹ bá ti kú tó ti jẹ́ra tó ti ju tó ti di ẹ̀pẹ̀ káwà sọ pọ́ lọ́wọ́ bà lẹ́kẹ́ lọ́wà gbé iye padà àwọn ní ọlọ́wọ́ bà lẹ́kẹ́ láwọn ní kápá bẹ́ náà kí ẹ sí ilé ti nípa fújúrọ̀ ọlọ́wọ́ bá kéèyàn sí méjì nípa yìí níkapá ọlọ́wọ́n bá lórí nǹkan lórí pọ́lọ́wọ́n bá lè ṣe ìkankan ìṣèkè ìfisọ́ ọlọ́wọ́n bá lè gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣáktà tó bá ti lè ṣe ìméjì nípa wípé ìjágbára ọlọ́wọ́n bá káà ti ṣe nǹkan báyìí àbíyà kò rí ilẹ̀ lórí ẹ̀mí mi pọ́lọ́wọ́n bá lè ṣe nǹkan yìí o Ah, ibi tí nǹkan yí bàjẹ́ dé ṣẹ́sìrò pọ́lọ̀ wọn bá lè ṣe lè mọ́ṣá tí wọ́n ni bẹ́ẹ̀ ti di káàfẹ́ ilé náà ń pè ní kókò ṣak ìṣẹ́kẹ̀ fèrí ìmáṣe ìméjì nípa ọlọ́run bá a gbọ́dọ̀ ṣe ìméjì nípa ọlọ́run bá rárá nítorí ẹ̀mọ́ èyí mọ́ sọ wípé sẹ́rí ọ̀nà láti di kèfèrí ọ̀nà tó rọrùn gẹnu wọlọ́hìn àbí ó rọrùn fún ó rọrùn láti di kèfèrí gan àbíká sọ́ra wájẹ́ àwọn kò dìgbà tí èyàn bá tó ṣe nǹkan ńláńlá ẹlẹ́bí ọmọ ò pé àwọn ṣẹ́ ńláńlá ń gbà mí kò dìgbà tí èyàn bá tó ṣe ṣẹ́ ńláńgbà mí kò tó di pé ó dìgbè àwọn sẹ́mì tí ọmọ bojú kéré tí ọmọ bojú kéré kéwò ń bà ní a máa sọ dìgbè ẹwọ bí ìpànìyàn ẹwọ bó ṣe ńláńlá tó lójú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹgbẹ́ nǹkan tó tóbi ni ẹsẹ́ ìmọ̀ ṣe kèfèé yíò fẹ́ wo tó bẹ́ẹ̀ lójú wa àmógún bẹ́ẹ̀ tó wo jù bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kíyàn pa ẹ̀mí ẹwọ́n ṣe wó tó subhanallah bàtọ́nà bá ní kẹlárò yàwọn ẹni rẹ̀ tí ó láti bọ̀tán dáadáa inú suratul Furqan ọni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar akọ́kọ́ tó ga jù ní ẹ̀ ọlọ́run bá ní àtàwọn tó jẹ́ sí pé wọ́n wọn wá máa pé ẹlòmí papọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba láwọn tí ó lànà ọ̀rọ̀ ẹ̀bọ̀ ọlọ́pọ̀ sáájú pẹ̀lẹ̀ nínà láyọ̀dẹ̀ ìrìnà ma'allọ́hì ilá àdáàkọ́ wà láyàkọ̀ tìlúnà náfsà lẹ́tì haramallahu illa bil haqq ọlọ́ni bá kaná pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ tí òfin gbé kalẹ̀ òfin ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá lékí láti rán Nabi sallallahu alaihi wasallam ó gbé àwọn ẹ̀tọ́ kalẹ̀ pé ẹ̀tọ́ bá ti ṣe nǹkan báyìí ẹ̀jẹ̀ rẹ̀ ti tọ́ láti dálẹ̀ gbogbo àwọn òfin pátá táwọn èèyàn ti gbé kalẹ̀ náà lórí ìlú kí a márùn kó fi ṣẹ̀rí àwà cruel kí a márùn kó fi ṣẹ̀rí àlè púpọ̀ wà tó ash òfin ṣẹ̀rí àwòlé kò sófin kan láyé tí ò sí pàdé àwọn èèyàn kan jọ́ka àwọn èèyàn kan ní time kan wọ́n láwọn bẹ́ẹ̀ sí amendment àwọn bẹ́ẹ̀ sàtúnṣe sáwọn òfin àpúlẹ̀rọ àwọn òfin àgbélẹ̀rọ wọ́n láwọn capital punishment wọ́n láwọn kankan tá ń pè ní capital punishment àwọn ẹ̀yà tó tóbi tó tóbi wọ́n láwọn fẹ́ gbé kúò ìbàdàn dìbẹ́tì lọ́tọ́ dìbẹ́tì bọ̀ wọ́n rí pé gbígbé capital punishment kúò nínú òfin ẹ ń kírẹ́tì avenue fáwọn èèyàn ni ẹ láti máa commit crime ẹ ń fún àwọn èèyàn láǹfààní àti máa wù àbàjẹ́ ni ẹ ti fi àyè lẹ́ẹ̀lẹ́ ti fi loophole kalẹ̀ ni ẹ gbogbo òfin tí Ah, ah, ah, ah, ah, ah, ìsá gbogbo òfin tẹ́yẹ bá gbé kalẹ̀ tí ò bá ti ní ìjìyà òfin yẹn ọ́dá ẹgẹ́ di kìnnì olóòwe kìnnì olóòwe sẹmọ̀ pé nǹkan tó burú ní kìnnì tòótọ́ bẹ̀ tí olóòwe ẹ́rì pé kò sí abúrúkà tó lè rí ṣe yàn bẹ́ẹ̀ ló ṣe máa rí tó kí láyébà níbẹ̀ ní pé wà láyé ọkọ̀ tó dúnà nafsa lẹ́bí arọmọlọ́rún ìlàbìhá gbogbo òfin pátá lọ́gbà pàdé pààyàn pẹ̀lú ẹ̀tọ́ nínú àwọn ọ̀nà tàà lè gbà pààyàn ní pé kéèyàn pààyàn bẹ̀rẹ̀ kéèyàn bá pààyàn òfin ọlọ́wọ́ bá ní pé ẹ̀pàwó náà ní ṣébà ní a wà láyẹ̀ zùlù ọlọ́wọ́ bá ní bákanáà tó wọ́n ṣe zìnà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn wọ̀nyí ṣe báyìí sí níta bá débẹ̀ ní pé dípà nìyẹn ti wúwo tó nínú òfin ọlọ́run báyìí wọ́n sí pé látijọ́ tí ìpànìyàn lákọ̀ọ́kọ́ ti ṣẹlẹ̀ lórí ilẹ̀ lọ́lọ́wọ́ bá بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ẹni tó bá pa ẹ̀mí kan بغير نفس láìsí pẹ́ mi yẹn páyàn أو فساد في الأرض àbẹ́mi yẹn bá ti fasad lórí ilẹ̀ ó ṣe zìná ó ti níyàwó ńlé àbó ti lọ́kọ lé àbó ti kúfùrù lẹ́yìn ìmẹ́ ó ṣe rídà fasad ni ẹ̀ في الأرض ọlọ́wọ́ bá ní ẹni tó bá wá pa ẹ̀ ní láìsí pọ́pọ̀ mítàwọn ìfàkà ẹnìyàn àkọ́tàlá nẹ́sà jẹ̀míyà similiti dẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àpèjúwe irú nkàtẹ́ ni ẹkọ̀ mít lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní pé bí ẹni tó pa gbogbo ayé

pátápátá ọlọ́run bá ní wà mẹ́ta àṣíyáhà ẹni tó bá yí ẹ̀ nìkan fàkà annama àṣíyà náà jẹ̀míà bí ìgbà kó jẹ gbogbo èèyàn ni a má lè ní ìfẹ́ owó ti borí lórí àwọn ẹ̀mí lórí àbáwọn tọ́bá wà ní public hospitals náà àwọn government hospitals kò sí nǹkan tọ́kẹ̀ àwọn ju pé owó tọ́fẹ́gbà lọ patient lọ kódà patient ọba àmà kú lọ báyìí kò sí nǹkan tọ́kẹ̀ wọn kò sí nǹkan tọ́kẹ̀ wọn pé ẹjẹ́ tẹ̀ wọ́n rescue life ẹni iná ẹjẹ́ kọ́ ju ẹ̀mí ẹni iná tọ̀tọ́lọ̀ wá ní kí a ju ẹ̀mí ìtàn àwọn ọba tètè mọ́lẹ̀ táwọn ẹlẹ́bí ọba ti sanwó sẹ́wà àníjọ́ jáde bọ́bá sì wá jáde lọ́nà àlùmọ̀ kọ́rọ́ yí táàmà àgbà lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àwọn private hospital ní ṣe bẹ́ẹ̀ àti government hospital gan wọ́n ma wòye rẹ̀ ní kí lé yóò fi kú lẹ́lẹ́mí wá wò pé àwọn doctor yìí wọ́n ti wá dájú báyìí tàbí kẹ́mà ṣe rá kẹ́mà ṣe rẹ́gbẹ̀ lọ lẹ́lẹ́mí inú fi bú ẹlẹ́mí inú fi ẹ̀mọ̀ gbọ́n ní news kẹlẹ́mí fún doctor mi ní blog nígbà pàjẹ́ sí pé wọ́n bá jù láì bọ̀mẹ̀dé nìyàn eléyìí báyìí nínú àwọn iṣẹ́ tó ẹ́ pé àwọn olùpáyọ̀ ọlọ́run bá lọ́yẹ ká máa ṣe ìyẹn làwọn doctors wà nínú àwọn iṣẹ́ tó ẹ́ pé olùpáyọ̀ ọlọ́run bá lọ́yẹ ká máa ṣe ìyẹn làwọn ọlọ́pàá wà ẹ̀pá àwọn ọlọ́pàá náà àwọn náà wà ní táwọn náà ètò kádàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn lọ́wọ́ gbogbo àwọn tó bá ti jẹ́ ọlọ́pàá báyìí àwọn tó jẹ́ àwọn tó jẹ́ military men àwọn ọmọ ológun gbogbo àwọn wọ̀nyí in tí wọ́n wà fún ní àti dáàbò bò ẹ̀mí àwọn èèyàn wà man àṣíyáhà gbogbo ẹnikẹ́ni tó bá yí ẹ̀mí kan àbóṣiṣẹ́ tọ́ bí ẹ̀mí kan ò ṣe kú kàkánàmà àhìyàn náà sàjẹ̀míà ọdá ẹgbẹ́ ní ìgbà tó yẹ gbogbo ẹ̀ pátápátá ní ṣébà ní sí so ló àwọn agbófinró iṣẹ́ tó pàtàkì ni torí pé tí àbá ti rẹ́ni tí ó máa gbé òfin ró àwọn èèyàn máa lu òfin táwọn èèyàn bá ṣe lú òfin ìbínú ọlọ́ọ̀bọ́ máa tẹ̀rẹ̀ lórí ilẹ̀ àwọn èèyàn máa kọ̀mítì fasáàdì ilé tí ó máa mú ọlọ́ọ̀bá àdékẹ́lá bínú sí àwọn ìjọ tí bá ń ṣe bẹ́ẹ̀ káwá lẹ́yìn ẹ̀ka tí ó máa gbófinró tí ó máa ṣe káyì sáwọn èèyàn tí è bá ṣe páwọn agbófinró ń bẹ ni ẹ̀rọ páwọn èèyàn ti para wọn tán ni kákẹ̀lé iṣẹ́ lómi ládùúgbò báyìí ọkùnrin ọkùnrin ó kẹ̀lé sí àwọn máa pa iná jáde lẹ́nu ẹ̀ yóò sì pa náà lórí gbogbo yẹn wàláhì láàfin ẹ̀mí àwọn èèyàn ọjọ́ kẹkàn lọ́dọ̀ àwọn èèyàn mẹ́lónì ayàdébẹ̀ ní ta bá débẹ̀ ní pé dínkà ìṣẹ́ wá wọ́n tó yìí wàláhì láàfin iṣẹ́ kèfèrí wo jù bẹ́ẹ̀ lọ ọ̀lágbára tó báyìí iṣẹ́ ju wípé kàn sáfẹ́yẹ méjì nípa ìtọ́lọ́ọba àlékẹ́lá ní kó nígbàgbọ́ nípa rẹ̀ in tí ò gbọ́dọ̀ sí èméjì parẹ̀ sí èméjì parẹ̀ sí káàkiri ni àbí tí ó yẹ kọ́ bẹ̀rù kan bẹ̀rù ẹ̀ lásán èyàn ti di káàkiri ni ẹ̀wò ẹwọ́ esí kùtò iṣẹ́ ọkàn nípa iṣẹ́ ọkàn kọ̀láyàn lóògùn kọ̀láyàn wà láàrárá iṣẹ́ ọkàn wípé ìtọ́lọ́wọ́n bá lè kẹ́lẹ́fẹ́ kó nílẹ̀ lọ́kàn rẹ̀ tí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ kó sí ìrẹ́jì mẹ́ sọwá ṣe tó dáùs wọ́lọ́yìn òtìdíkáàzìrí nìyẹn

subhanallah àti gbogbo àwọn kọ́tùkì àwọn ọmọ apààyàn tí ń bẹ láti fó káàkiri ẹwọ wàhálà tó ń ṣe gẹ́gẹ́ orí àpàrí kúkúrò náà ní wàhálà tó báyẹ̀ tó fi jáde kú tó ti kèfèrí tó tó wọn náà gbére kẹ̀lẹ̀ ṣákù nítorí ẹ̀ ọkùnrin kan lásìkò tó ti kọjá lọ ní síwájú àsìkò Ànábì sallallahu ọwá pé àwọn ọmọ rẹ̀ ó ní ìdáhánà mítù orí ti ń bá kú fa áṣìríkúni tó mọ́sàkúni ó ní ẹjọ́ mi níná lẹ́yìn náà eérú mi ẹwà kú dánù wàzẹ́rù nísìkí fìlbárí wà nísìkí fìlbáṣàrí ìlàjí ní eérú mi ẹ̀dà sórí odò ìlàjí mẹ́ ẹfà sórí ilẹ̀ ẹmọ́jẹ̀ tán wà papọ̀ torípé fọ́wọ́ lọ́hìí ó ní mo fọ́nà bá búra láìn kọ́dìrọ̀ lọ́rù àìléyà láìn kọ́dìrọ̀ lọ́rù àìléyà ibi tí problem wà lélẹ̀ tí ọlọ́run ọba bá ní ìkápá àti gbẹ̀mìdé tẹ̀gbọ́nṣe ó ti ṣe ṣákù nìyẹn pé ìjọ náà wá kó gbà kó rílẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ náà wà lè gbẹ̀mìdé nítorí àwọn ìfẹ́ dá ọpá ìmọ̀kọ́rọ̀ yìí ó rò tóun bá ṣe báyìí tóun bá kú gbogbo bí èlùbọ́ tọ́wà kú dánù ọlọ́run bò ní ní kápá àti jẹ́ òdìdé mọ́ ó ní kóhun fi ní kóhun tí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé torí pé tọ́lọ́run bá bá ní kápá àti jẹ́ òdìdé lẹ́yọ́ àti bá ní àzára làmì àbìb áhàdàmìnà láàádámí ọlọ́run bó fi irú ìyà kan jẹ ọlọ́wọ́n bá alékẹ́lá wá pa mẹ́lákùn ìmọ́ùtì láṣẹ ọlọ́wọ́n bá alékẹ́lá pa gbogbo àwọn ẹlẹ́yẹ láṣẹ àwọn ibi tí ó rú ẹ̀fọn ká sí yẹn ọlọ́wọ́n bá ní kí ogun wọn kán dá padà sójú kan gbogbo wọn wá dá padà ọlọ́wọ́n bá alékẹ́lá wá gbé ìdé ọwájúwájú ọlọ́wọ́ bá rí ká sọ pé قد غفرت لك إن الله ما تتفوري جمع سبحان الله إنت أفهم ha نبي kúkúrù ní nǹkan tẹ́lì iṣẹ́ ó yẹ ṣákù nínú kúrò ọlọ́run bá fọ́lọ́run bá lè gbé ìdílé di káàbìr kúkúrù ní nǹkan tó ẹ̀ àmá bá tọ́lọ́run bá ó já láì màkan sí bí ọlọ́run ọba lè gẹ́lá fi tó kọ̀mọ̀ àkọ́dẹ̀rù lọ́ha àkọ́kọ́dẹ̀rẹ̀ kọ̀mọ̀ sí tó bí ọlọ́run ọba kọ̀mọ̀ ọba lè gẹ́lá fi tó náà ọlọ́run ọba الله لا تواجه فلم نغادر منهم أحدا الله يعني سيرك كفنوا لا يهبلي نعم اللهم عليك لا تودي سواجه قال وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا اللهم وعرضوا على ربك صفا ọlọ́lẹ́yìn tá bá gbé àwọn èèyàn tá bá kó wọn jọ tán lọ́jọ́ ìgbìyàn kìyàmà tá gbé wọn dìde tán tá sí àkójọ wọn papọ̀ wọ̀ ìrì ìlú àìlẹ̀ ọ̀rọ̀ ti jà sọ́fà ọlọ́wọ́n bá ní ẹ̀dàkùn tí rọ́bù ànẹ́bì nìkan lọ́wọ́ tí kèsì rọ́bù tí wá rọ́bù gbogbo wá ní àmárí ìbọ́fà yìí irú ìbí nǹkan ti síbi nǹkan yìí wọ́n jẹ́ pẹ̀lú ìbọ́fà tó tẹ̀ṣìrí ìfi nǹkan ti síbi nǹkan láti fún nǹkan ẹ tí a fi nǹkan ti sọ́dọ̀ ẹ̀ lọ́lá káàdì bá àmà ipé ní ìbá ẹ̀ yàtọ̀ sẹ́yìn yókù ọlọ́run bá pàà nẹ́bì lónìí ọlọ́run bá àtàlì tí ọlọ́run ọba lè kíra mọ́sí àwọn ọ̀nà tọ́lọ́run ọba lè kíra mọ́sí sàpẹ́lé fún àwọn ẹ̀dá inú ẹ̀ lílé ìbá ìwà bí kọ́lọ́run ọba lè kíra pé naqatullah baytullah kitabullah kalamullah kalamullah ìtẹ́bìbì ẹ̀kọ́wàl ohun ojú ìbọ́bàbí tẹ̀ṣì ìbọ́bàbí sífà ìlànà òsù káfí ìròyìn ti sọ́dẹ̀ tó ní ìròyìn yẹn سيبا ليزي إضافة الشبه صفة إضافة التشريف ìfí nǹkan ti sọ́dọ̀ nǹkan láti kọ́lá bá nǹkan òun náà pè ní ìbọ́fàtul makhluq ila al-khaliq káfí ẹ̀dá ti sọ́dọ̀ tọ́dá aìsìnàjọ́ al-Qur'an kéèsì makhluq wa innama huwa kalamullah wa sifatun min sifatillahi subhanahu wa ta'ala so kéèsì ìbọ́fàtul tashriq ni àbáwọn oníbídá àwọn gẹ́gẹ́ bí àwọn jahmiya àwọn gẹ́gẹ́ bí àwọn ìtẹ́sílà wọ́n máa sọ wípé kalamun lọ na da gẹ́gẹ́ bí àwọn náà lọ gẹ́gẹ́ bi àwọn lọ gẹ́gẹ́ bí kìtàbù lọ so ibà ní ha a bá padà débì bẹ̀yẹn ó túnmọ́ ká máa fi àwọn àlàyé yẹ lójú ọlọ́run bá ní wà yóò rí bú àìlà ọ̀dìkà sọ́fà ó kó àwọn èèyàn wá síwájú ní sọ́fú ah, sọ́fà yìí àwọn àbá oní tafsir wọ́n ló lè túmọ̀ sí pé gbogbo àwọn ẹ̀dá pátápátá àtẹ̀yìn àtàjẹ̀nú sọ́fù kan wọ́n wà kódà tàwọn màláíkà sọ́fán sí sọ́fù kan ẹgẹ́ bí ó ṣe wà nínú suratul Bayyinah tọ́lọ̀ نعم كيسي نعم صلاة الفجر اللي هو نعم كرامتي يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن فقال صوابا يوم يقوم الروح

tàbí tó bẹ̀ wájú ọlọ́run tí ó mọ̀ sọ̀rọ̀ pọ́lọ̀ ọba lẹ́gẹ́lẹ́rún fún yọ̀dá kan sọ̀rọ̀ ó tó bẹ̀ Buhari General Buhari o tó bẹ̀ kó sọ̀rọ̀ tí ìbá ti fún ọdíọ́dà níwájú àwọn aláṣẹ tí Buhari èèyàn tó bẹ̀ kó sọ̀rọ̀ ibi kódà àwọn tí ó lẹ́kọ̀ọ́ tí wọ́n lẹ́kọ̀ọ́ the highest order tó bá wà níwájú àwọn àwọn tàn sọ yìí wọ́n máa ń maintain ní orderliness àwọn kan bẹ wọn lẹ́kọ̀ọ́ rárá kò sí ìkàtà ilé bẹ̀rẹ̀ ara wọn sọ àmọ́ tó bá jẹ́ wájú àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá gan ní òkò sí ìkan wájú àwọn ẹgbẹ́ kọ̀ntú àwọn ọlọ́pàá o láwọn ìjàbàtà àwọn ẹgbẹ́ máa ń maintain wà lọ́rì láwọn ìjàbàtà bẹ́ẹ̀ pé wọ́n stubborn gan wọ́n gbọ́ gan of the highest order wàláhì àbí tó bá díwájú àwọn ọlọ́pàá cases like that ló ti gbọ́wà díwájú ọlọ́pàá pẹ̀lú wọn náà tó ẹ́sí pé in fact kẹjọ́ pàmọ́ sí òrò lẹ́nu àmọ́ muhammadu tó wá mẹ́sí o é ẹnu bẹ̀rẹ̀ ẹnu náà dá àmọ́ jẹ́ àwọn ọlọ́pàá bá gbá àbámu àti gbogbo àwọn àbámu yí mẹ́sí nípa àwọn lẹ́kọ̀ọ́ tẹ́ mẹ́sí nípa àwọn wípé nǹkan tàbí wọn lọ́pọ̀lọ́ yẹn wọ́n mẹ́ntẹ́ nígbà yẹn láwọn tí ó lẹ́kọ́ ni ká máa sọ ẹni pé ó wà pẹ̀lú sẹ́ńsì ìsẹ̀ àwọn tẹ́ fún wà pẹ̀lú wọ́n wà pẹ̀lú àwọn sẹ́ńsì wọn tẹ́ bá wà ń lọ́jọ́ àwọn tí wọ́n tó yẹ sí pé wọ́n yẹ pé wọ́n tó wọ́n tó kánlé ń kálùkù ọ̀dà kẹ́ni ó ìgbà tó bá tó fún wọn níyọ̀nda kó tó sọ̀rọ̀ ká máa sọ ọlọ́run ọba tó dá gbogbo àwọn èèyàn wọ̀nyí àwọn èèyàn wọ̀nyí ọlọ́run ọba tó dá gbogbo wọn láyẹ̀ tẹ̀kẹ́lẹ́mọ́ ọlọ́run ọba lẹ́ni gbọ́dọ̀ lè sọ̀rọ̀ illa man abina lahu rahman àyàfi ẹni tí ọba Ar-Rahman bá fún ní yọ̀nda wà kọ́lá sọ̀wọ́bà èyàn sì sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀ kò lè nínú pa ohun kódà kọjá pọ́rọ̀ tí ń sọ yẹn sọ̀wọ́bù yẹn lórí ààrẹ ní ọmọ ọ̀rọ̀ tí ó fàyà fún ni àmọ́wájú ọlọ́run èyí dírọ́pa ọ̀kọ́lá sọ̀wọ́bà náà mítà wípọ̀ náà ni pé yawma yaqumu ar-ruhu wal malaikatu saffa àyà kan yẹn tó túmọ̀ sí pé sọ́fù kan lóso àyà mi nínú suratul fajr ọlọ́run bá rí kí ó sọ pé wa ja'a rabbuka wal malaku saffa saffa sọ́fù tọ́pọ̀ nìyẹn wa ja'a rabbuk sifatul maji ọlọ́run bá ó dé kama yaliqu bi jalalihi ẹgẹ́ bó yẹ tọ́ sí ọlọ́run ọba maji'a ní jíjẹ́ tó yẹ pé la yushbihu maji'ana tí ó jọ ilé tiwa maji'a la'iqan bihi subhanahu wa ta'ala jíjẹ́ tó tọ́ sí ọlọ́run ọba pẹ̀lú gídásù ọlọ́run bá ṣe rí ọlọ́run bóde wal malaikatu saffa saffa àwọn màláíkà náà sì wà ní sọ́fú ní ọlọ́wọ́n bá pàtàkì sọ púpọ̀ ní ilé ìlọ́pàá ló jẹ́ pé ilé ìtọ́ ga jù nínú àwọn arkanul Islam ilé ìtọ́ jẹ́ nínú àwọn iṣẹ́ Islam lẹ́yìn tí a bá tí a bá gbé tawhid ìsẹ́gbẹ̀ kàtà òun náà ni àṣọ́lá jama'a tí a bá ti sọ́lá kí láṣe àwà ní sọ́f àwà àdásùgbù àwà lórí sọ́f kódà anábi sallallahu alaihi wasallam a máa tẹ́kì táìmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àzíkò anábi a máa fílẹ̀ láti ṣe tẹ̀síyàtù ṣubú anábi sallallahu alaihi wasallam sáwú ṣubú bakù sáwú ìdíma ní pé ẹsẹ̀ déédé láti fi sáwà yóò sáwì sáwú ẹsẹ̀ dọ́gbandọ́gba ṣubú bakù àwọn ṣubú fa inna tasfiyata as-sufufi arábìnrin tó wípé ṣíṣe dá fúnjọ́ bandọ́gba min iqamati as-salah riwaya ga nínú riwaya mi min tamami as-salah min iqamati as-salah nínú ìgbérùn dúró tọ́nà ọmọ àdékẹ́lá kan aláṣẹ pé wa aqimu as-salah ọlọ́wọ́ bá ní ìkọ́mọ̀ sọ́lá ẹ máa gbé òjò lára ìkọ́mọ̀ sọ́lá onáni tẹ̀síyàtù sùkú onáni kájẹ sáfúwà dọ́gbàndọ́gbà fàmẹ́lẹ́mì sọ́fù sọ́fàhù gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣe sọ́fù rẹ̀ dáadáa láyúdà mùkímà ní sọ́lá a ní sọ wípé mẹ́rin lẹ́gbẹ̀ ìfọ́mọ̀ ti sọ́lá a lè sọ pé kí oúnjẹ sọ a lè sọ pé huwa ya sufufa aw yusawi ó fi tó sáfù rẹ̀ dáadáa tó bá nàbí ní wà pàdé ìlẹ̀tẹ̀ sí yẹta sufuf min iqamati salat nínú riwaya ní fàyínà taswiyat as-suhuf min tamami as-salah nínú ọ̀rẹ́ yóò bẹ́rẹ̀ riwaya ní atimmu as-suhufakum atimmu as-suhufakum atimmu as-suhufakum kápa kápa al-ta'arifu yẹrẹ náà ala kulli hal wàírídú àlàrọ́bìkà sọ́fà wọ́n kó àwọn èèyàn wá síwájú ọlọ́run ọba lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà sọ́fà ní sọ́fù

ọlọ́run bá dáwà nígbà àkọ́kọ́ lámẹ́ẹ̀lá láì lówó wálàwàlà èyàn sì bọ́mọ wáyé a padà lọ́rọ̀ ọba láì lówó láì gbọ́mọ lọ́gbọ́nà ọba rẹ̀ kàmá kọlákùnákùn

nígbàtà wálé ayé kọ̀sẹ́ni tó bàtà a lọ bá ọlọ́run ọba bàtà rí nígbàtà wálé ayé kọ̀sẹ́ni tán jábẹ́ fún tàbá sọ fún ikú wọ́n bí ànẹ́bì lẹ́ni tẹ́ ti jábẹ́ fún ìrọ́ ńlá ní jẹ́lẹ̀ bàbú alọ́ alọ́ ni ànẹ́bì wọ́n lẹ́bí lẹ́ti fún ara bá ti bí kó wá wá náà bí ànábí bá ti bí kó wá wá bẹ́ẹ̀ náà nábí ànábí sallallahu alaihi wasallam wà ní káàrà mú jẹ́ sí pé àwọn mùjìzátù ṣẹlẹ̀ síwájú bí ànábí sallallahu alaihi wasallam ṣe bá ní ṣe tíra àwọn pọ́nsàlàyé àwọn ọmọ ẹ̀dìdá tí ọlọ́wọ́n bá lè kílá sí fún ẹ̀nẹ́bí sallallahu alaihi wasallam qabla wiladatihi síwájú ká tó bí nígbà tó wà nùkùn yá rẹ̀ orísìsí àwọn nǹkan tó lálàáfíà ṣe kàràlbá ní wá sàlàyé àwọn ẹ̀rí yẹn orísìsí àwọn nǹkan táwọn yẹmọ́ ń sọ ilé tí ó lálàáfíà náà wọ́n sàlàyé pé lè yọ lálàáfíà ilé tó lálàáfíà náà wọ́n fi rinlẹ̀ àmọ́ kò sínú bí wọ́n ti bí ànẹ́bì kan bí ànẹ́bì lẹ́ni tó dábẹ́ wáyé ànẹ́bì kan wọn ẹ̀bẹ́ nìkan lẹ́ni tó dábẹ́ wáyé rí jẹ́ pà nẹ́lúwà Ibrahim gẹ́ after 80 years ló tó dábẹ́ after 80 years anẹ́lú Ibrahim tó dábẹ́ ṣe bá ní ah, ṣe ọlọ́wọ́ bá ní kama khalaqnakum awwala marra ẹjẹ́ bá ti dá yín nígbà kọ́kọ́ bẹ́ẹ̀ lẹ́wà bá wọ́ ọlọ́wọ́ bá bal za'amtum allan naj'ala lakum maw'ida ọlọ́wọ́ bá ní ẹ̀yìn kèfèrí lẹ́yìn tó lọ́wọ́ bá lékẹ́lá ti kọ́ tọ́bà tó ti bá gbogbo wa sọ̀rọ̀ tán ọlọ́wọ́ bá lékẹ́lá wá bá àwọn kèfèrí sọ̀rọ̀ báyìí alárùkúkì ashhad lójú gbogbo àwọn èèyàn nítorí àti kó yẹpẹrẹ bá wọn nítorí àti yẹyẹ wọn

ẹgẹ́ bí ayas aláàsù buwáì aléhìlá ẹgbẹ́túnlọ́ ẹgẹ́ bó lè sọ tó ibá ní ìsì ṣùgbọ́n ọ̀rọ̀ kó sàánà wa ọlọ́run bá lè kílọ̀mù wá sọ fáwọn kèfè rí pé balzaetum allan naj'ala lakum maw'ida ìtẹ́ níláàdì sọ́kẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni pẹ́rù nǹkan tó ṣẹlẹ̀ lónìí ìkójọpọ̀ ọjọ́ òní kò ní wáyé bákan náà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ sí Ah, nígbà tó bá ti wá rí báyìí tó ti wá ṣẹlẹ̀ o ń kálukú wà lọ wà dé ìdàmú wà dé nígbẹ̀ nǹkan táwọn expect pé yóò ṣẹlẹ̀ táwọn takò ní ayé pé yóò nǹkan ẹ̀rọ padà wá báyìí náà ayà ẹ̀ wà

tí bá nìtì akọ̀rọ̀ ní ẹ̀sí kọjá wa lójú orin lẹ̀nú ẹ̀mí wa sam wípé a pàdé níwájú ọlọ́run bá ọlọ́run gbogbo nínú jẹ́ pé nù hadithu kan mo ka hadithu yẹn ló jẹ́ ni pé anábi sọ́pọ̀ ọlọ́run sínú àjọ́ wípé awwalu man yuksa yawmal qiyama àkọ́kọ́ ẹ̀kọ́ ọ̀kọ́ da sọ́bù lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà ó náà Ibrahim anábi Ibrahim lára àwọn ipò anábi Ibrahim anábì Ibrahim lẹ́ni àkọ́kọ́ tó kọjá sọ́bù síbáníṣì kọ́ máa jẹ́ àpẹẹlẹ àti fún anábíwá Ibrahim alayhi salatu wassalam sọ́lọ́wọ́ bó gbọ́ àdìdé sọ́lọ́wọ́ bá lè jẹ́ bá àdìdé wàwúdí alkitab wàwúdí wọ́n wá gbé wá wọ́n wá gbé kalẹ̀ ọ̀wúdíá kìtà wọ́n gbé àwọn ìwé katakọ́ ọ̀tún wọ́n sì gbé àwọn ìwé katakọ́ òsì ọ̀wúdíá kìtà wọ́n gbé àwọn ìwé kalẹ̀ ìwé fẹ́ ń kálukú wa fẹ̀sẹ̀rọ̀ lìmújìrì ní ọlọ́ọ̀bá ní ìrànlẹ́dì wà wá rí àwọn kírímínà alìmújìrìmù òun náà ni àwọn tí wọ́n tó ẹ́ sí pé wọ́n kọ̀ mí ti wọ́n ṣe àwọn àìdá nínú ṣẹ̀ríà nínú òfin ọlọ́ọ̀bá

كانوا من الذين آمنوا يضحكون wọ́n máa pa àwọn mòmìnì sí ẹ̀yẹ tó báyé fún mòmìnì làwọn náà ni sọ́nà bá lè kílọ̀wà sọ pé àwọn àlẹ́bínà ajọ́ mọ́ pa àwọn mòmìnì sí kìí ọmọ bí sí ẹ̀yẹ lóní jẹ́bẹ̀ ó الذين اجرموا كانوا من الذين امنوا يضحكون واذا مروا بهم يتغامزون ilé tó dáyẹ parí sí nítafẹ́ establish nínú ayẹ̀ ní pé al-ijra ó máa ń túmọ̀ sí ìṣe kèfèrí sọ́lọ́wọ́n bá ó máa ń túmọ̀ sí ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá ó máa ń túmọ̀ sí ìṣe nìfà ìṣe ìgbàgbọ́ sọ̀bẹ́sẹ̀lú ìgbàgbọ́ ojú méjì ó sì máa ń túmọ̀ sí kíyàn ṣe bídá ó sì máa ń túmọ̀ sí kíyàn ṣẹ̀ṣẹ̀ alladhina ajramu gbogbo eléyìí báyìí ìjìrọ́mù nínú ṣẹ̀ríà ló fẹ́ gbé nínú fit nínú fit tó bá ń kọ́ aláwọn àwọn iṣẹ́ tí fíkì fẹ́kọ́ màúdúrì tó bá ní màúdúrì ìhù kí láwọn ìkà tí fíkì fẹ́ sàlàyé fíkì bẹ́ máa sàlàyé fún wa nípa iṣẹ́ tí àwọn tí ọlọ́run ọba àlékẹ́ lálá ẹ̀sẹ̀ bọ̀ lọ́rùn iṣẹ́ tí wọ́n máa ṣe lójú ọ̀nà tó kún kẹ́kẹ́ tó gbóòrò tó ibá ìníṣì bẹ̀rẹ̀ láti bá ti ṣe lọ́rùn ọba ni bá ṣe ṣe lọ́wọ́ bá wíkì lọ́bí máa kọ́ wa bẹ́ẹ̀ àwọn ilé ìta gbọ́dọ̀ ṣe nù jọsìn bá bá ṣe jọsìn kan bá ti gbọ́dọ̀ ṣe bákan náà gbogbo àwọn ìṣẹ̀ àwọn ẹ̀kùnrà àwọn ìjìyà lórí ẹ̀ṣẹ̀ àti aljarọ́rì àtàwọn ìwà ọ̀daràn nínú ẹ̀sìn ọlọ́run ìwà ọ̀daràn oníkíyàn fáyẹ̀ ìwà ọ̀daràn oníkíyàn mutí ìwà ọ̀daràn oníkíyàn ṣe zìnà ọba tí ẹ má jẹ́ ìwà ọ̀daràn nínú òfin ayé nínú òfin àwọn democracy kódà kọ bá jẹ́ àwọ́ ẹ̀ tẹ́yàn bá lè fìyàwó yàn nínú òfin ayé òfin democracy crime lọ commit tẹ́yàn bá lè fìyàwó ẹ̀ tí bá nídìí àwọn òfin wèrè àwọn òfin tí ò bá làkáyẹ̀ ẹ̀wọ̀n dandan àwọn òbí tó ẹ́ pé ẹ́kẹ̀mẹ́ rí jákújákú àwọn òbí rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ subhanallah ìgbà ẹ̀ lèyàn tó kọ̀mítì crime tí ẹ bá rí àmẹ́ òòrẹ́ ó gbà fún ẹ náà ni bírú ọdún burúkú tó ń ṣe lónìí ẹ̀ ní àwọn crimes táwọn èèyàn commit láwọn ìwà ìwà ọ̀daràn nínú òfin ọlọ́wọ̀n bá táwọn èèyàn commit kò yí báyìí nìtì ọlọ́hìláwí àwọn èèyàn sí orísìsì fasad gan lásìkò táwà ilé tó ẹ́ pé ó lè máa mú ìbínú ọlọ́wọ̀n bá sọ̀kalẹ̀ ó lè máa mú ìbínú ọlọ́run bá lórí pariwo nàìjíríà ọ̀dá ni ó wọ́n gẹ́jù nàìjíríà Nigeria ń ṣẹbọ ìjí òjé Nigeria, dáa ni ẹ̀ wọ́n nàìjíríà ọ̀lẹ́sìn nàìjíríà ọ̀lẹ́sìn báwo nìlú tí máa wà tí ò ní lẹ́sìn tí ó ti máa retí àánú ọlọ́run subhanallah ìlú tí ọ̀lẹ́sìn ní ti retí àánú ọlọ́run ah. oríṣìí àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé tẹ́ bá lọ sí àwọn ìlú tí wọ́n lẹ́sìn táwọn mójútó sí bí Saudi Arabia ẹ̀rì báwọn ń gbádùn ọlọ́hìláwí wọ́n gbádùn kò sí ìgbádùn pàtó fi gbádùn ní pé wọ́n àwọn náà ṣe kí ní o wọ́n fún ọlọ́wọ́ bá lẹ́tọ́ ẹ̀ wọ́n ti máa pàgbọ́ ọlọ́wọ́ bá ya gbogbo òru tí bá ti rí báyìí yóò máa jíṣe fún wọn ni amẹ́lú tí ọba ti mọ́ ìjẹ́sìn ọlọ́wọ́ bá tí ò mọ́ sí ẹ̀rì nàìjíríà yìí àríṣìṣẹ́ àwọn ẹ̀yà tí ó máa jẹ àwọn èèyàn tó bá wà ń bẹ̀ náà nìkan tí ń jẹ wáyìí kéjì sọ wá nìkan ìyà ń jẹ amẹ́ríkà náà ọ̀nà tí yàgẹ́ nígbà jẹ wọn ló lè mẹ́ yíwọ́ tó lẹ́lò ní ọmọ tán pè níyà ọmọ wọ́n ti design ìyà fẹ́lò ní wọ́n ti fi ìyà dágbádá wọ́n fi dáwọ̀ tẹ́lẹ̀ wọ́n fi làdábìlà àti bàtà fẹ́lò mí ìdẹ́bí pé ọmọ nǹkan tán pè níyà mọ́ ẹmà ìyá ti blindfold ẹ̀ ìyá di lójú wọ́n máa máa pláàni ìyàfó wa débi wípé wàláhì ìlàjò tó bá fún àwọn èèyàn ní ráìsì kóngò kan kò tó wọ́n jẹ́ tó fámílì wọn ráìsì kóngò kan àwọn oṣù máa lura wọn tó ráìsì kóngò kan níjọ́ tó bá ìlẹ́ ìdìbò náà wọ́n máa pẹ̀ ráìsì kóngò kan ọgúnrẹ́sì ẹ́ ráìsì agolo kan wàláhì ráìsì agolo kan ah, ah, ah.

ọbẹ̀jọ́ mẹ́ta á bí sí ọbẹ̀jọ́ mẹ́ta tírílíọ̀n náírà ó bí sí ọbẹ̀jọ́ mẹ́ta wàláì ìbí tàwádá ó brọ́dà kan mo

bẹ́yàn bá rí ìyà tí ń jẹ àwọn amẹ́ríkà kódà yọ́ ma wòye pé nàìjíríà ìtí wáyìí tó sàn nínú ìyàbẹ́nu ìyàtá ń jẹ yìí a sì tó máa rò pé tí wá tó bẹ́ta ní àwọn ìyà burúkú tí ọlọ́wọ́ bá lè gbá fi ń jà wọn náà ṣe bá ní ìsìnkú ọlọ́wọ́ kó sànú wa ìtafẹ́fà lẹ́ndà ní pé gbogbo ní ti àwọn pàtàkì táwọn èèyàn commit láwùjọ àgbùdọ̀ dákẹ́ lórí ẹ̀ ilé ìta ń ṣe lónìí Ìbàdàn China ń pè ọdún ìsìnà àwọn ọmọbìnrin ti kóra wọn jáde báyìí àwọn ọmọkùnrin náà ti kóra wọn jáde wọ́n ṣe fasad subhanallah ọdún zina ọláwọn celebrate valentine so orígbísí àwọn abúrú wọn mọ̀sí lóhun àwọn tẹ́ẹ̀sì rí ń bẹ̀ òun náà láwọn ọmọ mùsùlùmí tí wọ́n tún wọn mọ́ nǹkan tán wáyé wáṣe wọ́n mọ́ nǹkan tán náà wà lè dáadáa wáyé wáṣe wọ́n wọ́n gún ọ̀kadà ń gbogbo ní ajẹ́rẹ́ kan lọ́lẹ́kẹ́ mọ́ ara ọ̀tí mú bẹ́ẹ̀ láyé kú pẹ̀lú ọ̀rọ̀ àtẹ́kùn ọ̀nà méjì lẹ́gbà jẹ̀bí kú àkọ́kọ́ pẹ́ para yí ẹlẹ́ẹ̀kejì pẹ́ ń dún ọdún tọ́lọ́wọ́ bà ní kẹlọ́ jẹ́ ní àlélórí ọ̀nà méjèèjì kéèsì méjì wẹ́ẹ́ ṣe wájú ọlọ́run

sotuma tí wọ́n ń kọ ìwé iṣẹ́ wa báyìí wọ́n gbé kalẹ̀ ọjọ́ gbé kìí yàmà tó bá ń gbé kalẹ̀ tàtàrà al-mujrimina mushfiqina mimma fihi ọlọ́ni ànábì wọ́n wá rí àwọn ọ̀daràn nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba mushfiqina mimma fihi wọ́n mọ̀ wá bẹ̀rù wọ́n mọ̀ wá bẹ̀rù nítorí ìtàrò kí o ní wáyé tó padà wá wáyé tẹ́ pé ilé ẹ̀rùn púpọ̀ ní wáyé tó padà wá wáyé tí wá mẹ́kú hẹ́ẹ̀ kí ní ìwáyé àdára àà gbogbo tàbí wá ṣe lónìí tàbí sí ilé ayé wọ́n wà sí báyìí nítorí ẹlẹ́lùmí ìkèé fẹ́ kẹ́ ẹ̀ṣẹ̀ sí òun kódà ní ayé ẹlùmí ọkà lábẹ̀ ẹ̀ṣẹ̀ òbí ẹ̀ṣẹ̀ lọ́gbà ẹ̀ṣẹ̀ ìdáṣẹ́ ẹ̀rẹ̀ papọ̀ mọ́sẹ̀ ń pẹ́ ẹ̀rọ ẹ̀láwọ̀ wọ̀nyí ẹ̀ṣẹ̀ ṣe pẹ́ papọ̀ ẹ̀mọ́ ẹ̀kọ́ ẹ̀rẹ̀ mọ́wọ̀n rí ẹ̀dájì aṣẹ́gun ẹ̀ papọ̀ ó ti rẹ̀ ní kó lè yá náà ní ìpínlẹ̀ kó lè yá ó sì máa pèsè kúṣe lòun mẹ́ṣe nítorí àwọn àdúrà kan bẹ àbí àwọn àdúrà olè àwọn àdúrà bí àwọn olè wa kí wọ́n ní kí wọ́n ní kí wọ́n ní sẹ̀mú ìyẹ̀fún sẹ̀mú kí wọ́n máa ní kẹ́ni tó wá ní yẹ̀pẹ̀ kọ́wàá ní kọ́nà lọ́kọ́ bá mi dáyẹ̀ pẹ̀lú tàbí mẹ́sẹ̀mú ti ẹ̀ ìwọ́n jẹ́ gbàrú ẹ̀ yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ òkun yẹ̀pẹ̀ funfun ọlọ́dàkùn mẹ́sẹ̀ bá mi dára kọ̀ mọ́ yẹ̀pẹ̀ sẹ̀mú ẹni wọ́n jẹ́ gbàrú ẹ̀ tí wọ́n fi ní kán dájẹ́ burúkú ti ẹ̀ papọ̀ mẹ́sẹ̀ àwọn ẹni rẹ̀ ọlọ́run mẹ́sẹ̀ àbá dájẹ́ wọn papọ̀ mẹ́ni rẹ̀ ọlọ́run èdè dàkúdà àbúwọ̀ jẹ́ gbá tó wá darú ẹran papọ̀ mọ́ lẹ́wà fún imú ẹran tó wá dàpapọ̀ sí lẹ́wà tí ẹ adájú àwúzàláwọ́ ládàjú pẹ́ẹ̀tẹ́gbẹ̀kẹ́ ládàjú sí wọ́n náà tọba ti bọ́kù sáńbẹ̀ mẹ́bìnú àjálú náà ni gbogbo àjálú ni kó ẹ̀yẹn náà wọ́n bá dàbí lọ́jọ́ ìgbà kìyàmà sọ́nà wà dàbí kéfé parí ẹ̀ wà lọ́yẹ̀ nìkan ṣe kéfé oríkẹ́ ǹjọ́ka ó sì wà ní kọ́dẹ̀ ní kẹ́lẹ̀ ti dò ní wàláì ó ní ọ̀rọ̀ àwọn àbá tó táwọn yẹn máa ń gbọ́nà méjèèjì wọn náà mẹ́ni táwọn máa ń ní lórí kéṣẹ́jì wọn àwọn ìdájọ́gùn bá ẹ̀ẹ́dìmọ̀ àwọn tí wọ́n bèèrè tọ́lẹ̀tì àjẹ́nà tàbí ẹ̀fẹ́ kò níwà ìjẹ́nà níjẹ́lẹ̀ kò tí ó kò sí tọ́lẹ̀tì ní àjẹ́nà yóò níyà jẹ́ kí ẹmà á bèèrè tọ́lẹ̀tì àti kíkì ní

torípé ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ọ̀rújú àìsìta kí láwọn nǹkan tó wà ń bẹ kí láwọn nǹkan tó yẹ káwa náà pèsè síwájú ọjọ́ tó gbé tíra wa kalẹ̀ àwọn iléeṣẹ́ wa lọ́jọ́ gbẹ̀dà kìyàmà tó mọ̀ wá ká fún wa tàbí tọ́nà káwà gẹ́gọ́ ma كتابك كفى بنفسك اليوم عليك حسيبا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك